iná jó ṣọ́ọ̀bù emir ìlọrin mẹ́ta gbúrúgbúrú wọn kò róhunkóhun mú jáde níbẹ̀ ṣọ́ọ̀bù mẹ́ta tòun pẹ̀lú ọjà inú ẹ̀ níjàmbá iná kan tó ṣẹ́yọ láàrin òru ọjọ́ ajé monde ọ̀sẹ̀ yìí jó ní ṣọ́ọ̀bù tí emir ìlọrin alhaji ibrahim zulu gambari kọ́ lágbègbè ìta ìmọ̀ nílùú ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ kwara abẹ́rẹ́ ló kéré jù wọn kò rí mú jáde nínú àwọn ṣọ́ọ̀bù ọ̀hún ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà ọ̀gbẹ́ni abdullahi sọ fún aláròye pé ní òru gànjọ́ ni iná ọ̀hún ṣẹ́yọ lára ọ̀kan nínú àwọn ṣọ́ọ̀bù tí emir kọ́ tó fi rẹ́ǹtì fáwọn èèyàn èyí tó gbiná lójijì tó sì ràn mọ́ àwọn ṣọ́ọ̀bù tó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú rẹ̀ abdullahi ní ṣọ́ọ̀bù tí wọ́n ti ń fìlì afẹ́fẹ́ gáàsì ni iná ọ̀hún ti ṣẹ́yọ ó jó ṣọ́ọ̀bù kan tí wọ́n ti ń ta ẹja tútù àti tọ́kí pẹ̀lú ṣọ́ọ̀bù mìíràn tó fara tì wọ́n tó sì jẹ́ pé ṣọ́ọ̀bù mẹ́ta ló jóná tí wọn kò sì rí abẹ́rẹ́ mú jáde nínú wọn ó ní kò sí ẹnì kankan nítòsí tàbí lágbègbè náà lásìkò tí iná tí wọn kò mọ ibi tó ti ṣẹ́yọ náà ti bẹ̀rẹ̀ ìdí nìyí tó fi jó àwọn ṣọ́ọ̀bù náà kó tóó di pé wọ́n fi tó iléeṣẹ́ panápaná létí alūkkóró iléeṣẹ́ panápaná nípínlẹ̀ kwara hakeem hasan adékúnlé ní ẹnikẹ́ni kò pe àwọn lórí fóònù láti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí ó ní lóòótọ́ ní ìròyìn ìṣẹ̀lẹ̀ náà pẹ́ kó tó kan àwọn lára ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn kò débẹ̀ lásìkò yẹn ni ó ṣeé ṣe kó jẹ́ pé gbogbo àwọn ṣọ́ọ̀bù tó ń lọ bíi mẹ́tàlélógún ló máa jóná pátápátá ṣùgbọ́n nínú ṣọ́ọ̀bù mẹ́tàlélógún mẹ́ta péré ló jóná ọ̀gá àgbà àjọ panápaná ní kwara ọmọọba Fáládé John Olúmúyìwá fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ náà ó rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún láti máa ṣọ́ra gidigidi lórí gbogbo ohun tí wọ́n bá ń ṣe lójoojúmọ́ pàápàá lórí ọ̀rọ̀ onínàdé. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.